ẹ ti rí àwọn special powder tá à ń sọ fún yín leléyìí ẹ ti rí wọn so òòrí lékọ́ òòrí mọ́tò rà ó ń forí kókún aláǹtakùn ó ń jẹun lójú oorun oníbàálòpọ̀ ojú oorun ó wà ń lo òyìnbó bí aláìsí òòrọ̀ kọfẹ́ òòrí nǹkan gidi gbé ṣe àwọn special powder yìí kì í ṣoṣólẹ̀ kì í ṣàwúre kì í ṣẹ̀yọnu ayé kì í ṣẹ̀bẹ̀ àgbà ṣùgbọ́n solid barrier máa wà láàrin ìwọ àti ìfúwọ ọ̀dọ̀ ẹ̀mí òkùnkùn ní ní access sí ẹ mọ́ wàá wá rògo ẹ lò monitoring spirit wọn ò ní rí ẹ mọ́ wàá rògo ẹ lò ẹ gbìyànjú ẹ kọ́ńtàtì wa kò sí ìlú tẹ wa àti product wa ò dé DHL la fi ń deliver all over the world adẹ̀ ń lo GIG logistics láti deliver all over Nigeria ẹni tó ní fibroid ẹ gẹ́ẹ̀tì bulldozer met fibroid àtẹni tó ní blockage tube ọkùnrin tí ó lè perform déédéé dáadáa gbìyànjú kó gẹ́ẹ̀tì miracle leaves àti caterpillar àti transformer ọkùnrin tí ò bá lè perform dáadáa obìnrin tó fẹ́ conceive kíákíá gẹ́ẹ̀tì caterpillar wàá finú ṣoyún wàá fẹ̀yìn gbọ́mọkùn eh, get caterpillar so ẹni tí wọ́n ta lọ́fà àbí tó ń gbé nǹkan sínú wombo ẹ̀ tó ní too much of miscarriage àbẹ́ni tó pé wọ́n gbé nǹkan sínú wombo ẹ̀ àbẹ́ni tó pé wọ́n gbé nǹkan sí kùn ikùn ẹ̀wú ẹsẹ̀ ẹ̀wú eh, àwọn ẹ̀mí òkùnkùn ń dá láàmú nǹkan rìn káàkiri ara ẹ̀ obìnrin tó ń gbé nǹkan sínú ovary ẹ̀ àbẹ́ni tó ń forí kókó anátakù tó ń jẹun lójú ohun tó ní ìbálòpọ̀ ojú oorun ẹgẹ́ẹ̀tì miracle leaf ṣèwé ọ̀tọ̀ọ̀tọ̀ hundred àti mọ́ ìzẹ́mzẹ́m la preserve senna leaf ó wà effective gidi láti yanjú gbogbo nǹkan àwọn ẹ̀kọ́ tèmi kọ́ ní India ní China ní Arab country ní Asia continent iṣẹ́ tí mo bá lé ni ọmọ Ìlọrin lè mi so iṣẹ́ tí bàbá mi ń ṣe ni eléyìí yàtọ̀ látúzàkú ànfúsàkú wa álámù bímọ ní ntakọ̀ ìpolówó leléyìí to let people know so iṣẹ́ tá a gba doctor lé lórí tàdé gba professor lé lórí ni lójú ọ̀nà spiritual àtòjú ọ̀nà egbògi ẹ get all in one natural apps ó wà effective cancer diabetics ikú nìkan all in one ẹ ó lè wò tó ránà bí òní sọ̀rọ̀ ìfẹ́ inú láyé ẹ̀ ń tí panilẹ̀ awọ àgbo product wa ló gba láàbù kọjá ṣe rí ó wà halal ẹ rí kò sí ìlú tẹwà tí ò dé o prevention ni treatment ni cure ni ó ti lo oògùn sí kò lówó lọ́wọ́ ayé inú lẹ́sẹ̀ ayé inú ẹ pè wá gbogbo ẹni tó jẹ́ pé wọ́n mú nǹkan ọmọkùnrin ẹ̀ tí ó lè pàfọ́ọ̀mù dáadáa a ní special powder tá a máa ń ṣe fọkùnrin tó bá mú nǹkan ọmọkùnrin ẹ̀ a dẹ̀ ní special powder tá a máa ń ṣe fún ẹni tó bá ní diabetics within a month sugar kúrò nínú blood rẹ̀ so ayé ń dáhùn láàmú ẹ̀mí òkùnkùn dáhùn láàmú wọn jẹ́ kí èèyàn ráyé lò wọn gbogbo nǹkan ń ṣe bálabàla àwọn àlìjọ̀nú oṣù àjẹlẹ́bọ lógun ẹ̀ contact global direct group like health and spiritual department under sheikh afagba international lórí nọ́mbà i plus two seven six one two nine five six three eight nine ìsọ̀yẹlẹ́lẹ́ ìfún àgbàlagbà àti fún ọmọdé tó ń gbàgbé nǹkan kódà kó lọ́wọ́ ayé nínú memory booster ìsọyè tó wà halal gbogbo product wa ló gba láàbù kọjá ló dé scientific approved now oògùn fún ẹni tó ń jẹun lójú oorun tó ní ìbálòpọ̀ ojú oorun tó jẹ́ pé tó bá ṣe àwọn ètò yìí bí sínú láì ọ̀nà ẹ̀ á ṣí fi fídíò yìí ránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀ ọ̀nà àṣì torí gbogbo àwọn kan wọ̀nyà ń jẹun lójú ọ̀run àforíkókò alátakùn àǹfòye àníbàlòpọ̀ ojú oorun ọ̀rìn rírìn yàn mọ́lẹ̀ yẹn ìjákulẹ̀ ló máa ń fà wá orógbó àti obì funfun àti obì pupa wá èso gégémù èso gégémù yẹn náà ni wọ́n ń pè ní bọ̀bọ̀ àwòdì òun náà ni wọ́n ń pè ní sàgbàdìwèrè èso ẹ̀ wọ́n dàbí pé lẹ́gùn lára báyìí green so lọ́gbọ̀n nǹkan wọ̀nyí pọ̀ pẹ̀lú èpo ọ̀bọ̀ orógbó obì funfun obì pupa èso gégémù tá a mọ̀ sí sàgbàdìwèrè tá a tún mọ̀ sí bọ̀bọ̀ àwòdì àti èpo ọ̀bọ̀ ẹ gún pọ̀ mọ́ ọṣẹ tẹ bá ti gún pọ̀ mọ́ ọṣẹ ẹ pẹ̀lú omi àgbọn àti oyin ó ti yẹ yín sìn